ẹ àárọ̀ ẹ̀kọ́ kú ojúmọ́ ojúmọ́ òní ojúmọ́ òní ni ojúmọ́ ayọ̀ náà ni bákan la ṣe lẹ́dùnmarè ní ọjọ́ kánú oṣù kẹta ọdún twenty twenty four bóṣù yìí bó ṣe lọ síwájú òun náà ni àwa náà ọdún alòyúnlọ́gbọ̀n ni ẹni tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀yìn darapọ̀ mọ́ ìkànnì yìí bẹ́ẹ̀ náà ni ìkànnì tá a ti máa ń fún yín ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ìròyìn tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ lẹ́kọ̀ọ́tù jìrì pátápátá ẹ̀ǹtẹ̀ náfààní láti máa ṣe fún àwa tí yóò jẹ́ gẹ́gẹ́ bí ìwúrí fún àwa náà náà ni láti máa bá wa pín ẹ share ẹ follow wa lọ́wọ́n ojú òpó facebook àti instagram wa lójú òpó ti youtube wa ẹ subscribe síbẹ̀ ẹ tẹ àwọn kọ́mẹ̀ntì yẹn fàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ àwọn bíi tẹ bá pé ó pèsè fún wa ẹ pé àkíyèsí wa sí àwọn náà yóò sì tẹ pẹ̀lẹ́mọ̀ láti mọ̀ ṣe ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí lábala ibi tí a ti mọ̀ fún yín lọ́wọ́ ìròyìn eléètò jáde ní ojúmọ́ ilẹ̀ wa lóòórọ̀ ni òun náà là kàn sí láàárọ̀ ni olùṣọ́lọ́ṣọ́lá ló kọ̀ lóye lẹ́kọ̀ọ́ lóko bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí mara kẹ̀mí wàjú mi jẹun ọdún sí i ẹ̀kọ́ kì í sìn yàn láàárọ̀ níyì a tún ti kó ọ̀rọ̀ ìdílé oníràbájì gan ẹ̀jẹ̀ fún yín láwọn ọ̀rọ̀ yìí eléyìí àwọn kókó rẹ̀ eléyìí tó ṣe ọ nínú ìwé ìròyìn láàárọ̀ nìyí nínú ìwé ìròyìn láàárọ̀ nínú ìwé ìròyìn Platform Times gàdàgbà gàdàgbà làkọ́rí yìí gbèrò ibi tí kí wọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti ń fi òfin de lílo àwọn maṣíìnì POS láwọn àgọ́ ọlọ́pàá wípé eléyìí ò bójú mu tó o wípé àwọn ọlọ́pàá ìwà àbàjẹ́ lélẹ́yìí ó sì gbọ́dọ̀ ìwé ẹ̀ bọ̀lẹ̀ nínú ìwé ìròyìn Platform Times náà bákan náà àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fásitì kan màlẹ́ o tí wọ́n lọ dàbàtì ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ fún àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ìyẹn convocation látàrí bí wọ́n ṣe kọ̀ láti san owó oṣù wọn àgbọ̀ kúlẹ̀kúlẹ̀ ìròyìn yẹn náà bákan náà nínú ìwé ìròyìn Daily Trust ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu bí wọ́n ṣe dé lánàá òde ní lára àwọn ìpàdé lè tí wọ́n ṣe lọ́mà sọ wípé àwọn ti ń gbìyànjú o láti dá àwọn orílẹ̀-èdè bí orílẹ̀-èdè mali burkina faso àti orílẹ̀-èdè kan tó kù ìyẹn orílẹ̀-èdè olómìnira nìjẹ́ láti dá wọn padà sínú àjọ ecowas láti sọ̀rọ̀ ní tùbínùbí àtìmọ̀tẹsẹ̀ kan bodò ọ̀ní ti bẹ̀rẹ̀ sí nífà ńgbà bá tẹsẹ̀ méjèèjì tó ń kọ́ nínú ìwé ìròyìn pọ́ǹchì wọn ti ṣèdìbò gbogbogbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹdó wàhálà ti ń ṣẹlẹ̀ wọ́n ti ń wá àjọ INEC lọ sí ilé ẹjọ́ o ìdá oza ìkan nínú àwọn tó jẹ àdíje dupò sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ó mà ti wọ ẹgbẹ́ òṣèlú APC àtẹni tó jáwé olúborí pẹ̀lú àjọ INEC ó ti wọ́ wọn lọ ilé ẹjọ́ o látàrí kíni ńgbà bá pọ́ǹchì náà gómìnà ìpínlẹ̀ plateau ìyún gómìnà mufti wangi ló mà ti pariwo ẹ má jẹ́ àparọ́ tọ́ra wa jẹ ààrẹ tẹ́lẹ̀ ní lórílẹ̀‐èdè yìí ààrẹ muhammadu buhari ó ti ta ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà kí ló dé tí wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ìwé ìròyìn pọ́jù náà ń bákan náà ni nínú ìwé ìròyìn lídáṣíìpù bàbá kú bàbá kù ni o lóòótọ́ akérèdọ́lù ti lọ o ṣùgbọ́n àwọn àmọ̀tẹ́kùn wọn yéé jábọ̀ sí àti mọ̀ ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ wọn ti rọ́wọ́ tó àwọn àfúrásì oníwà burúkú lọ́pọ̀lọpọ̀ ilé tí wọ́n ṣe àfihàn ní ìpínlẹ̀ Ondo nínú ìwé ìròyìn lídáṣípù náà bákan náà wọ́n mà ti pariwo síta o àwọn àjọ kan rèé o eléyìí tó jẹ́ pé wọ́n rí sí ìpín iná mọ̀nàmọ́ná ìyún ti Jos Jos Electricity Distribution lọ́mà ti pariwo fún àwọn oníbàárà iná mọ̀nàmọ́ná wípé ẹ ò gbọ́dọ̀ dáwọ́ àti mọ́ tún àwọn ẹ̀rọ amúnáwá transformer yín ṣe o ìpè kò tọ̀nà rárá lábẹ́ òfin ìwé ìròyìn leadership náà ni yóò ṣàlàyé ẹ bákan náà báyìí bá bá gbà wá á fún yín níbi tó ti sẹgbẹ wo ebi kì í panú kọrọ mi ó wọ̀ o ẹni ebi ń pa kì í gbọ́ wàásù náà ni sọ nínú ìwé ìròyìn national trumpet ìpè ebi ń pa àwọn orílẹ̀ wọn bẹ́ẹ̀ sì ré inú ń bí wọn wọn lè mọ́ ọdún náà pẹ̀lú bébí ṣe ń pa wọ́n àwọn ọ̀rọ̀ ìta máa náfààní láti tojúbọ̀ lówùúrò nítẹ̀yìn náà máa náfààní àti tètè bọ̀ náà rí ẹ̀wọ̀n nǹkan fìdílé kájọ lè gbádùn ẹ̀ àmọ́ ẹja lọ sókè lọ́mọ bá padà dé kàmọ́ ọ̀kúlẹ̀kúlẹ̀ rẹ̀. láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ odò bí àjùrẹ́ bí alihamudulilayi rọ́bì alamin ògo ní fọ́lọ́run lókè ọ̀run àtòrí ọjọ́ òní ọjọ́ karùn-ún tí í ṣe ọjọ́ kẹta eh, oṣù kẹta nínú ọdún 2024 ẹ̀ríkọ́ ọ̀rọ̀ wa tọpẹ́ ojú ọpẹ́ lọ ìgbà wo la mú ọjọ́ kìíní nínú oṣù kẹta ẹ̀wọ́ àwa tó rèé lọ́jọ́ karùn-ún oṣù kẹta ọdún 2024 gbogbo ìgbà ló yẹ ká máa dúpẹ́ fún ọba yálà ti ọba láàánú tó ń fi àánú rẹ̀ ṣọ́ wa ní gbogbo ìgbà ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ àláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV ọ̀dẹ̀ odò bí ẹ ti mọ̀ bí a ti m máa ń ṣe lápàbíta dídùn yìí níbi la ó ti máa fún yín ní ìròyìn eré ìdárayá nọ́mánọ́mà kété yín má bàdé sí àwọn ìròyìn tí wọ́n ti bá wa wá sóde gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ ní ta náà níjọ tèmi ò tèmi ò níjọ tàná torí pé lọ́tùnlọ́tùn lọ́jọ́ yọ ẹwà nǹkan fìdílé kí n tún bẹ̀rẹ̀ sí ní máa yànnàná àwọn ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa wá sóde láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ má gbàgbé pé labala labala la di ẹrù ètò yìí labala tí a láti máa lò lọ́nà kókórí rẹ̀ ìyẹn ò ní gbẹ̀yìn abala bíi táti máa túṣu désàlẹ̀ kókó ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan ìyẹn náà ò ní gbẹ̀yìn abala níbi táti gba àlejò lórí ètò ojúmọ́ aláyọ̀ náà kò ní gbẹ̀yìn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ojú ni mí omi kì í ṣe àìmọ̀ fún lóko àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni màmá jẹ́ atọ́kùn ti abala látòrí pápá BGI TV láàárọ̀ yìí láì dènà pẹ́ni láì fi pápá ọ̀pọ̀lọpọ̀ péjọ bí mo ṣe ń wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ bí mo ṣe ń fún yín kókó orí rẹ̀ ni màmá wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní ó yá ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú ẹ má gbàgbé o bí mi bá gbàgbé mi ò tún nílé gbàgbé lápá kan torí pé eré ìdárayá ó máa ń ṣe àgọ́ ara ẹni láǹfààní púpọ̀ ẹ máa ṣe eré ìdárayá ẹ bá gbàgbé láti ti ṣe lánàá ìní ò tún gbọdọ̀ lọ́bẹ̀ ẹgbẹ́ ìdíkẹ́ ṣe eré ìdárayá lórí pápá BGI TV ẹ yẹ lọ sí ibi tó yẹ kó atrabayé lọ gẹ́gẹ́ bí àwọn ìròyìn ti bá wa sọ́dọ̀ de láàárọ̀ yìí ọyá aláìdènà pẹ̀lú ẹtì mọ̀ pé ní láti máa ń kẹsọ̀rọ̀dẹ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ti àgbékalẹ̀ ìdíje líìgì ti orílẹ̀-èdè nàìjíríà fún àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn wà ní abẹ́ ọdún mẹ́tàdínlẹ́ mọ́kàndínlógún under seventeen national youth league ti orílẹ̀-èdè nàìjíríà npfl àwọn èèyàn ti ń wòye pé kí ni ìdí pàtàkì tí wọ́n ṣe gbé ìdíje líìkì yìí kalẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ẹni tó wá ń jẹ́ alága fún ẹgbẹ́ eh, àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn líìgì orílẹ̀-èdè nàìjíríà eh, nàìjíríà professional football league gbẹ̀ngà ẹlẹ́gbẹ́lẹ́yẹ ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó bí a ṣe ṣe ìfilọ́lẹ̀ under seventeen youth league ti orílẹ̀-èdè nàìjíríà eléyìí yóò ṣe ìwúlò yóò ṣe àǹfààní púpọ̀ fún orílẹ̀-èdè nàìjíríà láti máa gbáradì àwọn agbábọ́ọ̀lù yìí fún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tá a bá fẹ́ gbá kojú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù láti ilẹ̀ òkèrè àbí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan tá a bá ní kò ní jẹ́ gbogbo ìgbà máa gbọ́kànlé gbogbo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ń gbábọ́ọ̀lù jẹun ní ilẹ̀ òkèrè ẹlẹ́gbẹ́lẹ́ ló fi eléyìí di mímọ̀ ní ọjọ́ àbámẹ́ta ní ìlú Benin ibi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ẹdó ti ń ṣe olúlu ìpínlẹ̀ olúlu ìpínlẹ̀ náà níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó gbogbo eléyìí ó jẹ́ ohun tí yóò jẹ́ ìwúrí fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn nǹkan tó yẹ ká mójútó lórílẹ̀-èdè Nàìjíríà a kò gbé kalẹ̀ lásán o ṣùgbọ́n ìdí pàtàkì tá a ṣe gbé kalẹ̀ ó ní ọwọ́ àjọ NFF nínú àti wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí a fi ń ṣe ìgbáradì fún ọjọ́ iwájú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà ni bẹ́ẹ̀ bá rí dáadáa ẹ rí pé àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n jẹ́ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n jẹ́ ọ̀dọ́mọdé tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún ìyẹn ni a fi pe eré gbogbo wọn tí wọ́n fi kóra wọn jọpọ̀ síbi tí wọ́n dé dúró lénìí ẹ má gbàgbé wípé àwọn oríṣiríṣi ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje under seventeen world cup gbogbo ẹ̀ pátápátá ńlá ni ó wà nílẹ̀ ẹlẹ́gbẹ́lẹ́yẹ sọ pé àwọn ò fẹ́ kábàámọ̀ nígbà àwọn kò gbáradì dáadáa làwọn ṣe ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ẹ ti gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ìdí tí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ìdíje líìgì àwọn ọ̀dọ́ ìyẹn under seventeen lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ jẹ́ ká tún lọ sọ́dọ̀ àwọn obìnrin àwọn agbábọ́ọ̀lù tí a mọ̀ sí falconet ti orílẹ̀-èdè nàìjíríà akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn chris danjuma ló ti wá ṣe bẹ́ẹ̀ ló ti dárúkọ àwọn agbábọ́ọ̀lù obìnrin tí yóò máa kó lọ fún ti ìdíje african games ti ẹlẹ́ẹ̀kẹtàlá irú rẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ gbogbo àwọn agbábọ́ọ̀lù yìí lápapọ̀ wọn gbogbo wọn jẹ́ ogún àwọn agbábọ́ọ̀lù bíi ọlùchí eh, adomina agbábọ́ọ̀lù wájú chiamaka kochukwu gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ a tún ní àwọn aṣọ́lé tí wọ́n múnádóko bíi Faith Omilana Omilana àti Olúṣọlá ṣọ́bọ̀wálé chioma eh, olùlísè gbogbo wọn pátápátá ni wọ́n wà níbẹ̀ eh, nígbà tí eh, ẹni tí ń ṣe akọlùmọ̀gbà wọn ìyẹn danjuma tó fi orúkọ wọn lédè má gbàgbé o wípé wọ́n ti kọ́ wa sí ìsọ̀rí bí ìyẹn pẹ̀lú orílẹ̀-èdè morocco senegal àti cameroon ẹ má gbàgbé pé góòdù ìyẹn àmì ẹ̀yẹ wúrà ti orílẹ̀-èdè nàìjíríà gbà kẹ́yìn níbi ìdíje yìí tó wáyé ní ọdún tó kọjá tó wáyé lórílẹ̀-èdè rabat ní orílẹ̀-èdè ìlú Rabat lórílẹ̀‐èdè Morocco ní ọdún 2019 ibẹ̀ láti gba àmì ẹ̀yẹ wúrà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àtúnṣe wa ń gbáradì lọ fún àsìkò yìí pé àsìkò yìí o àtúgbọ́dọ̀ tàbí elégbé àgbọ́dọ̀ tó rí ọwọ́ mú láti gba àmì wúrà wá sílé lásìkò yìí ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ọkùnrin hmm ẹran ti ladambosu ladambosu ti ṣe bẹ́ẹ̀ o ó ti kó àwọn agbábọ́ọ̀lù ọkùnrin lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tí ọjọ́ orí wọn wà lábẹ́ ogún ọdún ìyẹn under twenty tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń gbé wọn ṣe ó ti ń gbé wọn yẹ̀wò ó ti ń ṣe ìgbáradì fún wọn fún ìdíje ti African Games èyí tí yóò máa wáyé ní ìlú Accra ó ti máa ń ṣe bẹ́ẹ̀ ó ti sọ di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn wípé ẹ wò ó gbogbo àwọn èèyàn tí mo ti mú yìí gbogbo àwọn èèyàn tí mo ń ṣe ìgbáradì fún lọ́wọ́lọ́wọ́ yìí mi ò fẹ́ jẹ́ kọ́fì ìdírẹ́mi o níbi ti ìdíje African Games ti ọdún yìí èyí tí yóò máa wáyé ẹlẹ́kẹtàlá irú rẹ̀ mọ̀ pé báwọn obìnrin wa ṣe ń gbáradì ni àwọn ọkùnrin náà wà ń ọkùnrin tiwa náà wọ́n gbáradì ẹ jẹ́ ká wò ó bí gbogbo ẹ̀ ṣe máa rí fún àwọn agbábọ́ọ̀lù lọ́kùnrin lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà látàrí bí wọ́n ṣe ń gbáradì fún ìdíje eh, African Games ti ọdún yìí wọ́n yá ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè ilẹ̀ òkèrè tá a fẹ́ gbé àwọlé yìí àgbà ọ̀dọ́mọ orílẹ̀-èdè nàìjíríà agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ìyẹn table tennis ǹjẹ́ mọ̀ pé Haruna Kodri ló ti bẹ̀rẹ̀ dáadáa nínú Accra ní nígbà tí ó ṣe dáadáa nígbà tí ó na ẹni tí ó kojú ní ọjọ́ àìkú Sunday ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ìyẹn International Table Tennis Federation ITTF gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde lánàá wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ pé Haruna Quadri yìí bó ṣe bẹ̀rẹ̀ dáadáa ní orílẹ̀-èdè Ghana yìí ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun náà jẹ́ ọ̀kan gbòógì lágbo bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì wọ́n wá sọ ọ́ di mímọ̀ pé ẹ má gbàgbé pé òun gangan ni ẹni tí ń ṣe nọ́mbà one ẹni àkọ́kọ́ tàbá sọ̀rọ̀ láàrin àwọn akẹ́ ẹgbẹ́ rẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ eléyìí ó jẹ́ kí wọ́n fi léde pé ẹ wò ó eléyìí Haruna Quadri ó yàtọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà léde ní àná tèmi náà sì láǹfààní láti mú wá sí etí ìgbọ̀nyẹn gbogbo gbogbo ló dá lórí Haruna Quadri látàrí bó ṣe bẹ̀rẹ̀ dáadáa níbi ìdíje African Games èyí tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Ghana ITTF ni wọ́n gbé fún Haruna Gọvanọ Quadri ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè nọ́mọ́nọ́mọ́ ká bọ́ sí ojú agbami ti àwọn ìròyìn láti ilẹ̀ òkèrè ǹjẹ́ jẹ́ mọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich hmm, wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ìyẹn Xabi Alonso gẹ́gẹ́ bí ẹni tó ṣe ṣe kó rọ́pò Thomas Tuchel ẹni tí yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich níparí sáà tí a wà yé Liverpool ni Xabi Alonso ti ṣe bẹ́ẹ̀ ti kópa fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ agbábọ́ọ̀lù bákan náà a wọ̀ yìí eléyìí ló tún jẹ́ káwọn èèyàn máa wòye pé a ah, Xabi eh, Alonso ló máa lọ rọ́pò Jurgen Klopp níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ṣùgbọ́n ọ̀rọ̀ kò tí ì rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí ì mímu nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich tún gbórí wọlé o wọ́n sọ pé ẹ wò Xabi Alonso yìí ó ṣe ṣe kó jẹ́ òun ni yóò máa rọ́pò Thomas Tuchel nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná òde yìí sọ sí iwájú pé ẹ wò ó ẹni tó yẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool òun ni ẹni tí ń ṣe Xabi Alonso ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídò yìí ẹ jẹ́ ká wò ó ibi tọ́rọ̀ náà máa yọrí sí ibo ni Xabi Alonso máa da ọkàn dorí kọ tó bá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ní sáà tí ó bá fẹ́ kúrò níbẹ̀ yẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìròyìn ìbànújẹ́ òní dẹ́sẹ́ tì gbọ́ gbogbo wa o bó ṣe dẹ́sẹ́ tì gbọ́ gbogbo àwọn olólùfẹ́ Barcelona kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n ní de jong àti pedri frank de jong àti pedri ni wọn yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù napoli níbi ìdíje uefa champions league látàrí bí wọ́n ṣe fìdí rẹ̀ múlẹ̀ lánàá pé àwọn méjèèjì wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ní ìfarapa èyí tí wọ́n gbé níbi tí wọ́n ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù atletico bilbao lópin ọ̀sẹ̀ tí ó kọjá yìí bákan náà wọ́n ti sọ di mímọ̀ pé de yìí ó ṣeé ṣe kó máa lo ọjọ́ péréte nígbà tí Pedri náà ọjọ́ péréte náà lòun yóò máa lò ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí wọ́n ní ìfarapa yìí ni kò jẹ́ kí wọ́n kópa níbi ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún nígbà tí wọ́n bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lálákọ̀ọ́kọ́ ó yọrí sí àmì ayò ẹyọ kọ̀ọ̀kan kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ kí wọ́n tó pínyà tí wọ́n wá fi ìpàdé sí ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí wọ́n yóò máa kojú ara wọn ẹ wò ó wọ́n tún ní Justin Pedri yìí pẹ̀lú ìfarapa tó ní yìí yóò máa pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain kojú ikọ̀ agbábọ́ọ̀lù Colombia tí wọn yóò máa gbá lọ́jọ́ kejìlélógún àti eh, kojú ikọ̀ agbábọ́ọ̀lù Brazil ní orílẹ̀-èdè Spain ní orí pápá eré Santiago Bernabeu gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹni tí wàá ṣe akọ́nimọ̀ọ́gbá wọn nìyẹn Xavi Hernandez ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó àwọn táyé wọn ní ìfarapa yìí a máa mísì wọn á pọ̀ jù torí agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì fún wọn fún wa ni wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ẹ jẹ́ ká kúrò ń bẹ́ẹ̀ hmm ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹ má gbàgbé ń pé nǹkan ọ̀ṣẹ́nure fún Mauricio Pochettino àti àwọn èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lọ́wọ́ yìí àwọn ti wá ń sọ di mímọ̀ pé ẹni tó jẹ́ olówó ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Todd Boehly òun ló ti sọ di mímọ̀ pé òun ti ń wòye o àwọn akọ́nimọ̀ọ́gbá méjì tí ó ni wọ́n gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Sporting ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ruben Amorim bákan náà Brighton akọ́nimọ̀ọ́gbá wọn Roberto Di Zabi òun náà ó wà lára àwọn méjì tí wọ́n ti nawọ́ wọn sókè gẹ́gẹ́ bí ẹni tí ó ṣeṣe kó rọ́pò Mauricio Pochettino nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹ má gbàgbé pé Di yìí ni wọ́n ti fojú sí ara rẹ̀ tipẹ́tipẹ́ látìgbà tí ó ti rọ́pò ẹni tí ń ṣe Graham Potter nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà lọ́dún 2022 àtìgbà náà òun náà ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Brighton ṣùgbọ́n ní báyìí ibi tọ́rọ̀ dé dúró níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń fìdí rẹmi ní ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ ohun tí kò bá ènìyàn tí ó jẹ́ olówó ikọ̀ agbábọ́ọ̀lù náà ẹ̀yìn Todd Boehly kò bá lára mu kódà àwọn olólùfẹ́ wọn wọ́n sọ di mímọ́ kò lábẹ́lẹ̀ pé kò dùn mọ́ àwọn nínú bí Mauricio Pochettino bó ṣe ń ṣe bẹ́ẹ̀ bó ṣe ń kó wọn sọ̀dí lọ́nà tí kò tẹ́ àwọn lọ́rùn eléyìí tẹ́ bá rántí dáadáa ni wọ́n fi ń pariwo mùrí yóò yóò ní òpin ní òpin ọ̀sẹ̀ tó kọjá níbi tí Chelsea ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan tí Mauricio Pochettino sì dá wọn lóhùn pé lọ́wọ́ yìí o kò sọ ohun tẹ́ fẹ́ ṣe sí òun ṣe ní akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹ̀dẹ̀má gbogbo yàyí ló ń peléke sí lẹ́yìn ìgbà tí wọ́n pàdánù sọ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool eléyìí ló jẹ́ kí wọ́n tún máa finá mọ́ ẹni tí í ṣe akọ́nìmọ̀gbá Chelsea ìyẹn Mauricio Pochettino Arsenal lásìkò tí a wà yìí wọ́n jáwé olúborí lánàá o ìyà yẹn pọ̀ tí wọ́n fi na ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú lánàá yẹn Sheffield United wọ́n náà wọ́n pẹ̀lú àmì ayò mẹ́fà sí òdo ni wọ́n fi jáwé olúborí lánàá àwọn tó gbá góòlù náà wọlé ní Martin Odega Declan Rice Ben White Gabriel Martinelli Eka Havertz àti àwọn agbábọ́ọ̀lù mìíràn ni wọ́n gbá góòlù wọlé láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ṣe àṣeyọrí ńlá tó jẹ́ wípé ó dàbí àkọsílẹ̀ nínú ìwé ìtàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí yóò kọ́kọ́ máa jáwé olúborí ní tí wọn kò bá sí ní ilé ní àwẹ̀ tí wọ́n dẹ̀ gbá góòlù márùn-ún jù bẹ́ẹ̀ lọ wọlé tí wọ́n dẹ̀ sí ń lé ìtàn yìí nìkan agbábọ́ọ̀lù Arsenal fi balẹ̀ ní àná ẹ jẹ́ kí wàá máa sọ di mímọ̀ fún yín pé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ àná ìkọ́kọ́ máa ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi tẹ̀bá rántí dáadáa wọ́n ní Saka àti Martinelli ni wọ́n ṣe bí wípé wọ́n fi ara rẹ̀ parí ìfẹsẹ̀wọnsẹ̀ náà lánàá ẹni tí wọ́n á ṣe akọ́nìmọ̀gbà wọn ìyẹn Mikel Arteta ó ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó Bukayo Saka mm, injury tí wọ́n nìyí ó ti mórí fífọ́ dání o ó ti ń ṣe bí ẹni fẹ́ máa kọ́ àwọn lóminú látàrí pé àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n ṣe pàtàkì ẹ bá gbàgbé ó ní òun ṣe pàṣípààrọ̀ àwọn agbábọ́ọ̀lù yìí lásìkò tóun yẹ kó òun ṣe pàṣípààrọ̀ pàṣípààrọ̀ wọn tó bá jẹ́ pé òun dúró jù bẹ́ẹ̀ lọ ó ṣeé ṣe pé kí ìfarapa náà ó ju bí àwọn ti ń lérò lọ ó wá sọ ti Sàká ó ní ó dà ń pé Sàká ara ẹ̀ ni kò fẹ́ yá díẹ̀ torí náà ni àwọn ti tètè rọ́pò rẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù Fabio Vieira láti jẹ́ kí ó wá rọ́pò òun náà bákan náà ló sọ di mímọ̀ síwájú pé ẹ ó ti Martinelli ó kò ní ìfarapa kékeré kan níbi ẹsẹ̀ rẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí àyẹ̀wò ṣe ń àwọn olólùfẹ́ wa kí wọ́n gbọ́ lórí ibi tí ọ̀rọ̀ ìbùdókọ̀ náà bá dé dúró Mikel Arteta akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal òun ló fi ọ̀rọ̀ yẹn léde lórí ìfarapa tí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ní lẹ́nìí ìdíje UEFA Champions League ó tún tẹ̀ sọ́wọ́wájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ níbi tá a ti máa rí ikọ̀ agbábọ́ọ̀lù Real Sociedad àti PSG tí wọn yóò máa kojú ara wọn Bayern Munich àti Lazio wọn máa gbiná wojú ara gangan ni kò ní dọ̀la tó bá wá dọ̀la lẹ́mọ̀ aláǹfààní láti máa rí ikọ̀ agbábọ́ọ̀lù eh, sporting sporting cp àti atalanta real madrid àti RB Leipzig bákan náà Manchester City àti FC Copenhagen àwọn náà máa gbéná wojú ara wọn níbi ìdíje UEFA Champions League bó ṣe máa wáyé lọ́la nìyẹn ẹ wò ẹ jẹ́ ká mẹ́nu mbẹ̀ láàárọ̀ yìí ẹ jẹ́ ká dánu lé torí pé òun ni ká jọran pẹ́ lẹ́nu òfò fún ni ò jẹ́ títí dìgbà mìíràn tá a tún fi pàdé lágbálá tá a pè ní látòrí pápá BGI TV abala kan lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ ògùntàláwòye àdébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ là ń youtube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà nìkan amóhùnmáwòrán BGI TV ẹgbẹ́ kíní wá àwa ló kàn jẹ́ ká fi tiwa gbé ti ń lárugẹ ojú ni mí o mi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí fẹ́lẹ́ sport làwọn èèyàn kan pè mí èyí tẹ̀lé bá wà bẹ́ẹ̀ pè mí màá dání lòun torí pé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní ṣe títí dìgbà mìíràn ètò ojúmọ́ aláyọ̀ ó ń tẹ̀síwájú ẹ̀ má yí kúrò. Ramadan kan ọpẹ́ ni fún ọba Allah tó fún wa láǹfààní ìtọ́ múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà wà fojúsọ́nà ètò kan ètò kan. oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé aago mọ́kànlá sí méjìlá àbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọba àlá tí í ṣe oṣù rọ́mọ̀dán. abala méjì lètò náà pín sí. abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́. níbi tí àwọn hùlámọ̀ àwọn àgbààgbà fọ́ọ̀rù gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn. níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ rabandẹ bíi owó ilẹ̀ àpò rẹsì gálọ́nù nínú epo òróró hajj alkuran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà la sì tún lọ gbogbo ẹ̀yin ilé iṣẹ́ ńláńlá ilé iṣẹ́ kéréje kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn. bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń rọ̀yìn kẹ́ ẹ gbé ìpolówó zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀lẹ́. ẹ káàbọ̀ padà láti òkè ìròyìn tí ojú mi kọ́kọ́ mú òun náà ni ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà yìí o òun náà lọ́mà ti sọ wípé àgíwọ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà làwọn ṣe tán láti kó gbogbo àwọn ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí lọ sódò láti lọ ṣe kíni láti lọ wẹ̀ wọ́n kí wọ́n mọ́ kí wọ́n yán kànkàn òun náà ni láti lọ fọ gbogbo ìwà bàjẹ́ eléyìí tí ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá kúrò lára wọn kí wọ́n ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà yan kẹ́yọ̀dé ẹ̀gbẹ́tukùn ló ti wá pa aláṣẹ wípé kò gbọ́dọ̀ sí lílo àwọn máṣíìnì pos tàbí kí wọ́n máa gba transfer ní àwọn àgọ́ ọlọ́pàá mọ́ ò kíkéde ìpàdé yìí òun náà ni ó jáde látẹnu tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá yẹ́nyẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà olúmúìwà àdéjòbí níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí òun náà làwọn náà gbé o láti mọ̀ rí wípé ìwà ìbàjẹ́ kúrò láàrin àwọn tó jẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà yìí kí wọ́n sì gbajúmọ̀ ohun tó ní ṣe e, pẹ̀lú iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ nígbà tí adéjọbí tó ń fẹnu kò lórí ọ̀rọ̀ rẹ̀ ó ní àfẹ́rí wípé ìwà tòótọ́ àti ojúṣe wọn òun náà ni àwọn ọlọ́pàá ni wọ́n ń wò wípé gbogbo mímáa lo àwọn e, ẹ̀rọ pos láti máa gbowó lọ́wọ́ àwọn èèyàn èèyàn láì ṣe pé bóyá wọ́n ní oníbàárà tàbí bóyá wọ́n ń tajà kan wípé kò gbọ́dọ̀ sírú ẹ̀ o kódà wọ́n kéde rẹ̀ pé bí aráàlú káràlú kan bí wọ́n bá kófìrí àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n ń lo máṣíìnì oní pọ́s eléyìí tí wọ́n fi ń gbowó lọ́wọ́ èèyàn kí wọ́n rí wípé wọ́n pariwo wọn síta àwọn tí àdéhùn àbàjẹ́ náà bá ṣímọ́ lórí wọ́n á tún ká wọn náà lọ sódò wípé kọ̀ọ̀kan onírin báyìí òun náà ni wọ́n fi bú àwọn ni wọ́n yóò bó wọn lóní tòrótòró kí wọ́n ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ló fi ọkàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà balẹ̀ wípé ẹ wo gbogbo àwọn ọ̀kan báyìí kò ní kò ní ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá mọ́ nítorí pé àwọn ti gbẹ́sẹ̀ lé lóní pátápátá ìwé ìròyìn eh, Plateau Times òun náà ló gbé jáde ní òwúrọ̀ ní wípé àwọn ọlọ́ bíwọ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ti paláṣẹ wípé kò gbọ́dọ̀ sí máṣíìnì oní pọ́s ní àgọ́ ọlọ́pàá pẹ̀lú tàbí kí àwọn ọlọ́pàá kí wọ́n máa lo pọ́s mọ́ wọn sì gbọ́dọ̀ máa gba transfer lọ́wọ́ èèyàn kankan nínú owó ìròyìn platform text yẹn náà bákan náà àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé iléeṣẹ́ um, fásitì ilé ẹ̀kọ́ fásitì um, tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ sáyẹ́ǹsì olùṣègùn àgàgù fásitì of science of technology èyí tó wà ní òkìtìpupa ní ìpínlẹ̀ ondo òun náà ni wọ́n mà ti túyáyá túyáyá jáde o tí wọ́n gbé oríṣiríṣi ìwé àkọ́rí pàlàbà pàlàbà kan sí ọwọ́ wọn lásìkò ilé tí wọ́n ṣe ayẹyẹ fún àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní eh, ilé ẹ̀kọ́ ọ̀hún tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ ní ìpínlẹ̀ Ondo níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo látàrí bí wọ́n ṣe jẹ wọ́n ní àwọn owó oṣù ilé tó jẹ́ kí wọ́n máa sọ fún ọ tí wọ́n pè ní ẹgbẹ̀rún márùn-ún ó dín ní ogójì thirty five thousand naira látàrí eléyìí ni wọ́n kó àwọn ìwé kankan sọ́wọ́ tí wọ́n sì kọ àwọn àkọ́rí lóríṣiríṣi bí àwọn àkọ́rí ẹ fún wa lówó wa ẹ̀tọ́ wa ni oògùn ojú wa ni lóríṣiríṣi òun náà ni wọ́n kọ tí wọ́n sì sọ wípé látàrí gbogbo bí àwọn nǹkan bó ṣe wọ́n ló ní gogere lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni ẹ̀kọ́ òṣojú mímu fún wọn ẹni tí ó léwájú wọn ìyún kọmírin Dáyọ̀ Tẹ̀mọ́lá òun náà ṣàlàyé fún àwọn akọ̀ròyìn nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé inú àwọn òṣìṣẹ́ wọ̀nyí kò dùn nítorí ẹ̀ ni wọ́n ṣe gbé irú ìgbésẹ̀ yìí nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ òde òní yìí táwọn bá gbàgbé wípé àná òde òní náà ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ bọ́lá mẹ́rin tinubu lọ́dé láti orílẹ̀-èdè qatar níwọ̀n ìgbà tí wọ́n sì dé ẹ̀mọ́ ìgbé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ òwúdé ọmọ aláṣẹ là òun náà ni ààrẹ bọ́lá mẹ́rin tinubu ló máa ṣe ìpàdé o lára àwọn ìpàdé àkọ́kọ́ eré tó ṣe ní àná òde òní yìí ni wọ́n ti ń sọ wípé àjọ ecowas ni wọ́n ti ń gbìyànjú láti dá orílẹ̀-èdè olómìnira nìjẹ́rẹ̀ burkina faso àti orílẹ̀-èdè mali kí wọ́n dá wọn padà sínú àjọ ecowas láti wá ìyànjú sí gbogbo àwọn tí ń bẹ́ sílẹ̀ ní tùbí ìnùbí ẹ mọ̀ wípé wọ́n sọ pé owó kì í wó ruru káwọ̀ ruru òun náà nìyí òwe tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń fi ọ̀rọ̀ yìí bá o táwọn bá ti gbàgbé àjọ ecowas ni wọ́n sọ wípé wọ́n yọwọ́ àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí láwo látàrí bí àwọn ọmọ ológun bí wọ́n ṣe gbàjọba ní orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí níwọ̀n ìgbà tí wọ́n yọwọ́ wọn kúrò láwọn wípé wọn ní nǹkan ṣe pẹ̀lú wọn mọ́ òun náà ni àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn náà kéde wípé ó dà o bẹ́ẹ̀ yọ wa kúrò láwo àwa gan àti kán síbí eléyìí tí àfihàn bá yín jẹun àwa náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n nípàdé ṣe pẹ̀lú ara wọn lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé wọ̀nyí òun náà ni wọ́n kéde eléyìí ìpàdé eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó wá ṣe ti ẹgbẹ́ kan tí wọ́n pè ní SCDD ìyẹn Savannah Center of Diplomacy Democracy and Development ní ọjọ́ ajé monday ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ti sọ wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti bá àwọn tí wọ́n jẹ́ ológun tí wọ́n gbàjọba náà láti bá wọn sọ̀rọ̀ nítòbínúbí láti wá àlàáfíà láti wọ́n àyànjú sí nǹkan tó wà nílẹ̀ láti lè dá ètò òṣèlú ìlú àwọn ará wa padà sí orílẹ̀-èdè ọ̀hún náà kí ètò àbùkù sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa nínú ìwé ìròyìn pọ́ǹchì láàárọ̀ yìí ilé tí mo tún mú ìyẹn ẹni yóò jẹ́ ọ̀rọ̀ tí mò ń jábọ̀ láti ìpínlẹ̀ Ẹ̀dó o wọn ò tí ì dìbò gbogbogbò sí ipò gómìnà ìdìbò abẹ́lé ló sì ń ṣẹlẹ̀ ní wàhálà tí ń dèjì o ni wọ́n ti ń wọ́ra wọn lọ ilé ẹjọ́ o ní ìpínlẹ̀ Ẹdó ẹgbẹ́ òṣèlú APC mà ní o ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáwọn o látàrí làásìgbélé tó ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òun náà lásìkò ìgbà tí wọ́n ti ṣe ìdìbò abẹ́lé sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ náà ni wàhálà ti ń bẹ́ sílẹ̀ o ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn adíjedupò yun Dennis Idahosa òun náà ló ti wá bẹ̀rẹ̀ sí ní kọ̀wé pé ẹni tó jẹ́ alága fún àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa INEC yan mahmood yakubu tó ti ń kọ̀wé fipè lọ sí ilé ẹjọ́ òun àti ẹni tó jẹ́ adíjedúgbò pẹ̀lú rẹ̀ ṣáájú ibi tí wàhálà òun náà ti bẹ̀rẹ̀ òun náà nígbà tí wọ́n kọ́kọ́ ṣe ètò ìdìbò àbẹ́lé ní ọjọ́ kẹtàdínní ogún oṣù kejì tó kọjá lọ lọ́hùn níbi tí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n sọ pé àwọn ni wọ́n jáwé olúborí tí ìdáhùsà tó sì wà nínú rẹ̀ wọ́n tún ìdìbò òun náà wọ́n tún di o ní ọjọ́ kejìléní ogún Eh, ni wọ́n sì kéde ọjọ́ kejìléní ogún oṣù kejì ni wọ́n sì kéde Monday Ọpẹ́bùlù gẹ́gẹ́ bẹni tó jáwé olúborí pẹ̀lú eh, ìdìbò tó lé ní eh, ẹgbẹ̀rún méjìlá tí wọ́n sì ní ìdá ọ̀sà ìyún ní ìdìbò tó tó ẹgbẹ̀rún mẹ́fà síbẹ̀ ìdá ọ̀sà yìí kò máa gbà ó bẹ́ẹ̀ ló sọ pé òun ò gbà rárá ló bá kọ̀wé sí àjọ INEC wípé ẹ ò gbọ́dọ̀ rí ẹnikẹ́ni o gẹ́gẹ́ bí adíje dupò sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tí kì bá ń ṣe èmi gangan náà ní kẹ̀mọ́ rí o nínú àwọn ìwé tó kọ yìí látọwọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ìyẹn Wọlé Ọlánípẹ̀gùn kan nínú àwọn agbẹjọ́rò àgbà lórílẹ̀ wa Nàìjíríà ni wọ́n tún pe ẹgbẹ́ òṣèlú APC lọ́lé ẹjọ́ ẹni tó jẹ́ adíje dupò tí wọ́n pè tí wọ́n ní ó jáwé olúborí ìyún náà Monday Ọpẹ́bọlò ó pè lọ́lé ẹjọ́ kódà ó wọ àjọ INEC ó wọ̀ lọ sí ilé ẹjọ́ láti lọ́wọ́ àyànjú sí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ìwé ìpẹ́jọ́ òun náà òun náà ni wọ́n kọ ní àná òde òní ọjọ́ kẹrin oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí nínú ìwé ìròyìn pọ́ǹchì bákan náà mi ò tí ì kúrò níbẹ̀ o gómìnà ìpínlẹ̀ Plateau gómìnà Caleb Mutwangi lọ́jọ́ ajé Monday àná òun náà ló sọ pé wo gbogbo bá a ṣe ń tì ká àbámọ̀ bẹnu lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí ò fẹsẹ̀ tó jẹ́ pé àtàrí orí ní fi ń rìn tó ti dagun tí gbogbo ẹ̀ ti wọ́lẹ̀ yé ẹ má jà dá ẹnìkankan lẹ́bi o ẹ gbogbo ẹ̀ bí ọ̀run ẹ já kó o ká lọ kó lé orí muhammadu buhari nítorí pé òun fúnra rẹ̀ báyìí òun ló ta ọjọ́ ọ̀la wa o buhari ti ta ọjọ́ ọ̀la ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ̀túwáǹgì ló ń sọ eléyìí o ní àná òde òní níbi tí wọ́n ti ń ṣe ìbúra fún àwọn òun olùdámọ̀ràn pàtàkì sí i tó tó méjìléní ogún ní ìlú Jos ní mọ̀fíọ́ọ̀dì ti sọ wípé ṣẹ́ẹ̀rí ìṣèjọba àná ìṣèjọba Muhammadu Buhari òun ló jẹ́ wípé ó gbé ètò ọrọ̀ ajé tó jẹ́ pé ó ti bàjẹ́ pátápátá lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbélé e lọ́wọ́ ó ní ó ti wà nínú ìtàn wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé a ti dé ìkóríta kò yé mi mọ́ ìkóríta ti dojúrú báyìí ó náà ní Adébàjò ọdún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní là ń sọ pé láti ọdún 1999 ni àjogún àwọn kan ṣùgbọ́n lásìkò yìí ń tá àjọ mẹ́ẹ̀ẹ́dógún ó kọjá rẹ́kẹ̀rẹ́kẹ̀ ó ní ẹ wò ó bíi kọ́ máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ owó sọ yìí síta tí wọ́n sọ pé wọ́n fẹ́ lọ fi owó wọ́n fẹ́ fi tẹ owó ó ní ẹ má jà parọ́ tọra wa jẹ náà bákan náà wípé lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari yẹn ìṣèjọba àná wọ́n ti ta àwọn ọ̀pọ̀lọpọ̀ epo kan eléyìí tí àdẹ tí kó kúrò nínú ilẹ̀ wọ́n ti ta ọjọ́ ọ̀la ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni Mufti Banji ló ń pariwo pé Buhari òun ọjọ́ ọ̀la wa lórílẹ̀-èdè yìí ní ìtẹ̀síwájú ìròyìn wa nínú ìwé ìròyìn leadership ní ìpínlẹ̀ Ondo àwọn ikọ̀ ọmọ ogun Àmọ̀tẹ́kùn wọ́n mà ṣì ń tẹ̀síwájú o àti máa ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lánàá òde òní yìí òun náà ni wọ́n ṣe àfihàn ọ̀kan nínú àwọn mẹ́ta nínú àwọn ògbóǹtarìgì adigunjalè eléyìí tó jẹ́ pé wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní Bìníní ni wọ́n sá kúrò tí wọ́n sì lọ́wọ́ tó mẹ́ta nínú wọn ibi tí wọ́n ti ń ṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn eléyìí tí wọ́n lọ́wọ́ tó ẹni tó jẹ́ ọ̀gágbà àwọn Àmọ̀tẹ́kùn ní ìlú ọ̀hún ìyọ̀n akọgun Adétúnjì Adélẹyẹ nígbà tó ń ṣàlàyé lónìí ìṣẹ̀rí Táíwò Adéọlá ṣùgbọ́n Ọláníwájú àti Ọlájídé Ọláyẹmí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òun náà ni wọ́n wà nínú àwọn mẹ́rìnléní ọgọ́ta ọ̀daràn eléyìí tí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ṣe àfihàn wọn ní ìlú àkúrẹ́ adélẹ́yẹ ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí wọ́n já tí wọ́n já kúrò ní ẹ̀wọ̀n yìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nígbà tí wọ́n rọwọ́ tó wọ́n pé àwọn ti náwó nínú ìjínigbé àti adigunjalè kó tó di wípé wọ́n rán wọn lẹ́wọ̀n nígbà tí wọ́n kú lẹ́wọ̀n tí wọ́n sá kú lẹ́wọ̀n òun náà ni àwọn tún padà sínú ìwà burúkú ọ̀hún ṣùgbọ́n báyìí ọwọ́ àmọ̀tẹ́kùn ti bà púpọ̀ nínú wọn tí wọ́n sì ti ṣe àfihàn pẹ̀lú ìwà burúkú eléyìí tí oníkàlùkù wọn tí wọ́n wò. nínú ìwé ìròyìn lídáṣípù láàárọ̀ níyẹn iléeṣẹ́ tó ń rí sí ìpín iná mọ̀nàmọ́ná tí wọ́n pè ní Just Electricity distribution èyí tó wà ní Jos ni wọ́n ti ń sọ fún àwọn oníbàárà wọn pàápàá jùlọ wọn tó wà ní ìpínlẹ̀ Gombe wípé wọn ò gbọ́dọ̀ sanwó àtúnṣe ẹ̀rọ amúnáwá mọ̀nàmọ́ná yun transformer fún àwọn ẹnikẹ́ni o ẹni tó jẹ́ olóyè nínú àwọn tí nínú olóyè kan tí orúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni Musa Abdullahi ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ ajé monde tó jẹ́ ìkan pàtàkì nínú àwọn olóyè nínú àjọ Jos Electricity Distribution yìí ni wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Gombe ní ọjọ́ ajé monde wípé àwọn kì í ṣe ojúṣe àwọn aráàlú láti máa tún àwọn nǹkan wọ̀nyí ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi ọgbọ́n ìlú mọ̀kọ́rọ́ ni wọ́n fi ń gba owó ní ọwọ́ wọn kódà wọ́n sọ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa gba ẹgbẹ̀rún mẹ́ta tàbí ẹgbẹ̀rún márùn márùn ní ọwọ́ ilé kọ̀ọ̀kan lọ́rọ̀ wípé àwọn fẹ́ fi tún àwọn ẹ̀rọ amúnáwá transformer wọ́n fẹ́ mọ̀ fi tún ṣe ni wọ́n fi pálárugbo síta báyìí pé ẹ má dáwọ́ fẹ́nì kankan kódà kì í ṣe ojúṣe àwọn aráàlú tàbáwọn oníbàárà ilé iṣẹ́ tí ń pèsè mọ̀nàmọ́ná láti máa sọ pé àwọn fẹ́ dáwọ́ tún ẹ̀rọ amúnáwá mọ̀nàmọ́ná láti tún ṣe transformer nínú ìwé ìròyìn national trumpet láàárọ̀ òní yìí eré tí màmá fi káàdì rẹ̀ ní apá ọ̀dọ̀ mi òun náà ni ẹni tó jẹ́ adíje dupò sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ìyún Harrison Adéyẹmí nínú ètò ìdìbò gómìnà tó wáyé ní ọdún 2023 òun náà ni ó ti pariwo wípé àsìkò tá a bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí inú ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kò dùn rárá rárá o Adéyẹmí ló sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan ilé ètò wáyé ní orí ẹ̀rọ amóhùnmáwòrán kan ní ìlú Èkó lánàá òde òní níbẹ̀ ló ti ń ti kàbámọ̀ bẹnu lórí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé irú àsìkò tí wọ́n wà yìí ó jẹ́ àsìkò tó jẹ́ àsìkò tó burú jù jáì pé ìṣèjọba APC yìí òun náà ni wọn tẹ́ gbajúmọ̀ gbogbo ìgbáyégbádùn àwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé àti jẹ àti mu ló dé ti kẹ́ mọ́ wọn lọ́wọ́ tó jẹ́ pé gbogbo wọn ń gbìyànjú àti jẹun òun náà ló fa tí inú wọn ò ṣe dùn pé iná ebi kì í wọlú kí ọ̀rọ̀ míì náà ó wọ̀ ọ́ òun náà ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà yìí ebi ń pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò rẹ́rìn-ín mọ́ àyè àtijọ́ ni sọ́fínà smiling kòkòkò báyìí òun náà ni ojú ọ̀rọ̀ orílẹ̀-èdè ni olè ẹ̀ arísìn àdéyẹmí òun ni ó sọ̀rọ̀ yìí lánàá òde níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ní ìlú èkó àwọn ìròyìn tí ẹ máa náǹfààní àti mú wá òun náà lélẹ̀ ẹ já lọ sókè lọ́nba adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú òkè ìlá ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ yorùbá ni. Eh, eh,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 sì máa sọ ètò àìkásọ lé lórí. ẹ ṣeun púpọ̀ lówùúrọ̀ òní yìí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Plateau gómìnà Mutuwan Caleb tí wọ́n sọ òun náà ni mo fẹ́ kí a ká sọ̀rọ̀ lé lórí láàárọ̀ òní yìí nítorí pé àrísìn Adéyẹmí ìkan nínú àwọn adíje dìbò sípò gómìnà nínú ètò ìdìbò gbogbo tó wáyé ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2023 òun náà sọ wípé ibi kì í wọ oníkọ̀rọ̀ míì wọ orílẹ̀-èdè nàìjíríà ló ti dákun débi wípé gbogbo nǹkan lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé òun náà ni ó ti fẹ́ẹ́ bàjẹ́ mùtúwàǹgì wa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ má jẹ́ ká ní ìjìnà rárá rárá ìrù gómìnà ìpínlẹ̀ Plateau ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ àná mm, ààrẹ Muhammadu Buhari òun náà ni ó bá wa débi tí adé yìí lórílẹ̀‐èdè nàìjíríà wípé ààrẹ buhari ó ti ta ọjọ́ ọ̀la wa lórílẹ̀‐èdè yìí ẹ má sì gbàgbé pé gómìnà yìí inú ètò òṣèlú òun náà ló wà bí wọ́n dàbí ìgbà tí ilẹ̀kùn torí òde ni kódà wọ́n sọ nínú ẹ̀ pé hmm, àwọn epo rọ̀bì eléyìí tá a ti kó kúrò ní inú ilẹ̀ gangan tó jẹ́ pé kò tẹ́ ẹ̀ tí ìsùn tó sì máa padà sùn wọ́n ti tà á sílẹ̀ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí tó wà lẹ́yìn lótìtọ́ ni gbogbo nǹkan tí gọ́vnà Caleb Muftwang tí ó sọ àti pé ìdí tó ṣe jẹ́ pé àsìkò ló ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ pé ní ìgbà míì àbí lọ́pọ̀ ọ̀gbà àwọn gómìnà kọ̀ọ̀kan wọn a máa bẹ̀rù àti sọ̀rọ̀ nígbà tí wọn bá láṣẹ láti sọ̀rọ̀ wọ́n ṣe dìbò fún wọlé ni tàbá rántí ní Benue àbí. Mm ẹlẹ́ẹ̀kejì ni pé afọ́jú ní play two ní play two sorry mm. sorry for the error in mm. the state ẹlẹ́ẹ̀kejì ni pé afọ́jú tàbárọ tàbádití tàbí òkú tó kú nígbà ayé Buhari ó mọ̀ lótìtọ́ pé Buhari wá da Nàìjíríà láàmú ni ẹ wo títí gbogbo owó tó yá pátá kí láǹfààní owó náà kí náà fi ṣe èyí asu strike tí ẹ̀kọ́ fi sanwó wọn sanwó gbogbo assistance àti aid ti UNESCO United Nations gbogbo àwọn foreign foreign uh, organizations yìí tí wọ́n render sí Nàìjíríà ṣe báwọn tó ń ba ṣèjọba náà lọ́kọ́ gbogbo ẹ̀mí gbogbo ọ̀rọ̀ epo ètò ti refine àti crude fúnra ẹ̀ àwọn kabasi náà wọn ní monopoly lé lórí ohun tí Ukele Muftuandi sọ yìí láti ìpínlẹ̀ Plateau orí inú oróde ṣùgbọ́n ta ló fẹ́ rewrite history lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣe ìdìbò kan ní um, country kan ní last week prime minister ní Máyẹ̀dẹ̀ Olúṣọlá nígbà tí wọ́n gbé Máyẹ̀dẹ̀ inú chamber fún interview. Mm wọ́n checkmate gbogbo ẹ̀sùn tó ṣeé ṣe kálágbára ti tó ti ṣẹ̀ sẹ́yìn wọn ò rí ẹ̀sùn kankan wọn ò rí ẹ̀ṣẹ̀ kankan fún arákùnrin kò lo jìbìtì nípa fraud ọlọ́pàá wà arrest rí kò kò violate traffic rules rí kò ní anything violence eh, kìíní kan or abuse anything one listed eh, about twenty of it máa yí zero zero zero zero gbogbo mo wá mú lọ sí ọ̀rọ̀ pé ní nàìjíríà tá ní constitution tó stand pé iye qualification báyìí ni president gbọ́dọ̀ ní kó tó di ààrẹ ó yẹ ká ní constitution kan tó máa right wípé whoever wants to be a governor minister senator house of reps president should have equivalent of such constitution wípé ẹ máa check gbogbo criminal records wọn ǹjọ́ ti arrest wọn rí kí nìdí tán fi arrest wọn ṣé wọ́n jump bail rí ṣé wọ́n ṣe nǹkan báyìí rí tá a bá ní àwọn kinní ìlú òtítọ́ a change will begin between I and you. Hmm. Elédùmarè kó ṣàánú wa láti ibẹ̀ nítorí pé àkókò wa ti ń sáré iye ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láti ìpínlẹ̀ Èdó wa wọn ti ṣèdìbò ìdìbò abẹ́lé ni wọ́n ṣèṣe ẹgbẹ́ òṣèlú APC ló ti ń jẹ́ pé wàhálà ti ń ṣe ọ́ ti ń wọ́ra wọn ilé ẹjọ́ ti bẹ̀rẹ̀ sí ni máa gba gbọ́ ẹjọ́ ìdìbò tó máa ń tó wáyé ní abẹ́lé pamari ó ti ń gbẹ́jọ́ láì tí ṣe kí lẹ rí ṣe kí ni ìwòye wípé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò tí ń bọ̀. they are all confused human beings. kí lẹ rí tẹ rí bẹ́ẹ̀. ìdí ni pé ó túmọ̀ sí pé wọ́n lọ fún primary yẹn fún a new governance, hmm. better life for the Edo state's citizens, one lawful progressive uh, pro progressiveness of the state, one lawful developmental structure of the state, one lawful security of the state. They are only going there and fighting for that ticket just because of the money they've spent and how to get the money back when in office so as they can loot freely torí immunity ò nígbà kí EFCC kò gbé wọn nígbà tó bá di gómìnà níparí ni pé àwọn tó ń jà yìí wọn kì í ṣe loyalist sáwọn bàbá àṣàlẹ̀ hmm. political party. Hmm. Eh, òun lè rí kílẹ̀ wá rí i pé ó ṣe ṣe kó wáyé ní ètò ìdìbò tí mo. ẹni tó ṣe kó wáyé ni pé àwọn BOD wọn wọn á pe candidate kọ̀ọ̀kan wọn á máa jẹ́ kó yé wọn pé báyìí ni by calculation jẹ́ kó lo four years kí wọ́n padà take care over the four years or kí wọ́n lọ dúró or a máa fi ẹ́ sí ipò kan báyìí ẹ ti ń pín treasury Nigerians ẹ ti ń pín treasury àwọn ìpínlẹ̀ Edo state ẹ jọ gómìnà gan tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí ni scorecard ẹ̀ láti pàṣẹ ti wà níbẹ̀ fún eight years so believe pé deputy ẹ̀ kò fà lọ́wọ́ sókè because òun náà ní candidate ti tiẹ̀ eh, so they are all rigged man. bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ní wàhálà tiwọn òun náà ní ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ní wàhálà tiwọn ní ìpínlẹ̀ Ẹdó ẹ jẹ́ ká máa wo bí ètò òun náà bó ṣe lọ tí ètò ìdìbò òun náà yóò fi wáyé ẹ jẹ́ ká máa fi lè ká máa fi dágbére láàrú ká máa dágbére fún wọn. lágbára Ọlọ́run èmi nígbàgbọ́ pé nígbà tí Nàìjíríà bá máa dùn mi ní ní one minute remembrance látọ̀dọ̀ àwọn tó fẹ́ràn mi